Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ilé ìmọ́tótó ara ìmọ́tótó oúnjẹ ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. onídòdó onímọ̀-ìmọ̀-ìmọ̀ onídòdò onímọ́ínmọ́ín nígbà tí ó ta ó gbégbá kalẹ̀ ẹ wá wòjà ní láfíàjì. kí ni orúkọ ọjà tí wọ́n ná ní àdúgbò tí a rìn kọjá yẹn? ọjà Ṣàngó ni. ṣé ọjà kan ṣoṣo tí wọ́n ní ní ìlú Ìbàdàn nìyẹn ni? rárá o. Kí ni orúkọ àwọn ọjà tí ó kù àti àwọn ohun tí a lè rí rà níbẹ̀? Oríṣiríṣi ọjà ló wà ní Ìbàdàn yìí. Nínú wọn ni a ti rí ọjà Sango, ọjà Màpó. Òní mọ́ínmọ́ín gbéwágbéwá, mọ́ínmọ́ín èpo ṣómepo ṣómepo ṣìdìn, mọ́ínmọ́ín èpo ṣófédé sí pẹ̀lú àlùbọ́sà, mọ́ínmọ́ín